إن الحمد لله <clears throat> نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على هذا النبي وعلى آله وصحبه أجمعين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته زين تقفوا لواء الله جريج الله مكنا ترى لقيك يفجش الله محمد عليه الصلاة والسلام إليني ni ìtẹ̀síwájú lórí المعاد في هدي خير العباد hadi للإمام العلامة الحافظ محمد بن أبي بكر الزرعي الدمشقي عليه رحمة الله المعروف بابن القيم عليه رحمة الله ترى المواعي تي أفاوى باتيا أمس ابن القيم tí wọ́n ń ṣàlàyé gbogbo tó ní ṣe pẹ̀lú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam àkòrí tí a wà ń bẹ̀ òun náà ni èyí tí ń ṣàlàyé àwọn òfin ìdájọ́ ẹ̀kọ́ tí ń bẹ níbi oúnjẹ jíjẹ àti omi múmu gẹ́gẹ́ bó ṣe wà àti gẹ́gẹ́ bí ìṣe òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam olùmọ̀ wa ń tẹ̀síwájú nígbà tán ṣàlàyé nípa àwọn àdúrà táànábì máa ń ṣe tó bá ti jẹun tán àwọn askar tó yẹ kéèyàn máa ṣe láti fi dúpẹ́ fún Allah lẹ́yìn náà wọ́n ní wa kana idha faragha min ta'amihi la'iqa asabi'ahu wọ́n ní tó ń ṣe ọlọ́run wa Ànábì wa Muhammad alayhi salatu wa salam tó bá jẹun tán yìí máa lá ìka rẹ̀ bí bá ṣe ṣàlàyé síwájú àwọn ọ̀ka tí fi jẹun lẹ́yìn náà yìí máa wá lá yọ̀la ìka yẹn ìyẹn ni pé gbogbo àwọn aṣẹ́kùbọ̀ oúnjẹ tó bá lẹ̀ mọ́ lọ́wọ́ kò ní fọ̀ dànù bí kò ṣe pé yóò là ولم يكن لهم مناديل يمسحون بها أيديهم wọn ò ní tó wẹ̀ kàkà tá máa fi nu ọwọ́ tó máa fi nu ọwọ́ bá jẹun tán ẹ̀rí tó túmọ̀ sí wípé wọ́n láìka yóò láìka ولم يكن عادتهم غسل ولم يكن عادتهم غسل أيديهم كلما أكلوا kì í ṣe pé gbogbo ìgbà tó máa ti jẹun náà ni wọ́n máa ń fọ ọwọ́ ìdáradó díẹ̀ láàrin yìí nínú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam ọwọ́ tí èèyàn bá fi jẹun tẹ̀lé kó ṣe ṣe kẹlòmí ò fojú ìpè àyà ṣe ó yóò ní kan fojú ẹ̀ wò yàn èèyàn bá ń la ìka ṣùgbọ́n lẹ́yìn náà ní ẹ̀kọ́ kò sí nínú ìlànà nábì kọ́ máa la ìka tó bá ń jẹun lọ́wọ́ ẹ̀rí pé nǹkan wíyàn kánà ìdá fárọ̀wọ́ tó bá jẹun tán eléyìí náà ìwà tí ó kórè ó jẹ́ ìkórìíra yìí kí ẹ máa jẹun lọ́wọ́ bí ṣe ń jẹ náà ní tó ń wa ọwọ́ mu àbí ní ńlá ka àbí ní ń fa wọ́n lá ìka rárá kò lẹ́tọ̀ọ́ tí èèyàn bá jẹun tán èyí tó tún wá ṣe ni pé kí èèyàn make kó lá kí èèyàn má fọ̀ dànù òun náà la gbọ́ yìí anabi sallallahu alayhi wa sallam àwọn ètò ẹwulẹ lóòótọ́ àwọn oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ wọn nígbà náà òun náà láti ṣàlàyé síwájú yìí àwọn oúnjẹ tó ṣe pé bíyàn bá jẹ tán ó lè yíyàn lọ́wọ́ ṣùgbọ́n díẹ̀díẹ̀ lóde òní àwọn oúnjẹ kan bẹ bóyá tepo bá wà ńbẹ kò ní ní kò túmọ̀ sí pé èèyàn máa la ọwọ́ yẹn èèyàn la so nínú àwọn ẹ̀kọ́ tó wà ńbẹ òun ni pé ó ṣe ọlọ́run ó ṣe léwọ̀ lèèyàn bá jẹun kó kó jẹ́ kó ó kọ́ kàwé báwọn. ó náà anabi sallallahu alaihi wasallam kéèyàn jẹun kó wọ́n jẹ́ pé oúnjẹ wa ṣẹ́kù kólókòló níbi àbọ̀ anabi ni torí pé èèyàn mọ ibola albarka wa hadithi ó jẹ́ ká mọ̀ pé baraka ń bẹ bí oúnjẹ ṣùgbọ́n wo gan làlùbáríkà wà nínú àwọn oúnjẹ yìí èèyàn mọ̀ ó lè jẹ́ èyí tó láàjì ó lè jẹ́ èyí tó bẹ̀ láàrin ó lè jẹ́ èyí tó bẹ̀rẹ̀ tó túmọ̀ sí wípé èèyàn bá jẹun kò dáa kí èèyàn jẹun kólókòló síbi abọ́ yẹn ni pé kó ń jọ sẹ́kù ó wá rí wọn àwọn ará àwọn so kí èèyàn make sure kó jẹun yẹn tán eléyìí náà nínú tí ẹlòmíì ó rí gẹ́gẹ́ bí i ah, àkílà dé ẹ̀rí bó ṣe láàbọ̀ kíyàn láàbọ̀ súnà nàbì ni o kó jẹun kó fa gbogbo ẹ̀ la bákan náà ni àwọn ìka tí èèyàn bá fi jẹun tọ́ wọn ní jọ́nà lam yakun àádàtúhùn ọ̀sìlà ìdíyìn kullama akalu kìí ṣe pé gbogbo ìgbà náà ni wọ́n máa ń fọwọ́ tàbá jẹun tán pàápàá jùlọ àwọn ìran oúnjẹ tí ò ṣe pé bóyá yóò yí wọn lọ́wọ́ ló yí wọn lọ́wọ́ àwọn oúnjẹ kan bẹ tó ṣe pé bóyá nínú àṣà oúnjẹ tiwa kò sí léyìn oṣù jẹ tí ò ní yí ọwọ́ irú eléyìí kèwé kí èèyàn máa gbé ọwọ́ epo káàkiri o àmọ́ àwọn oúnjẹ tó ṣe pé tí èèyàn bá jẹ níwọ̀nba ẹ bá ti má pèjú wa bí kéèyàn jẹ mọ́sà nísìn àbójẹ pọpọ́ọ̀fù àbójẹ tó bá ti jẹ tán tó ti ṣe kínní bóyá ṣúgà díẹ̀ tó wà ń tó lá ọwọ́ fáńtà pé à gbogbo ìgbà ní fọwọ́fọwọ́ kò sí nínú àṣà òjíṣẹ́ ńlá àmọ́ oúnjẹ kan bẹ èèyàn bá jẹ àyà wọn ní ìdá kí èèyàn gbogbo epo wá ń yí lọ́wọ́ àwọn èèyàn wọn kọ́ra àti kí gan wọn epo ń bẹ lọ́wọ́ ẹ̀ gbogbo eléyìí kì í ṣe tí wọ́n ń sọ nù ṣùgbọ́n kọ́ jẹ́ pé èèyàn wá sọ oúnjẹ di nǹkan tó ṣe pé díẹ̀ gbìn òun tí ì ṣe rárá kì í ṣe gbogbo ìgbà náà ni oṣoola Muhammad aleyhi salatu wa salam mo rò pé àlàyé yìí níwọ̀n bá yóò ti yé wọn ni wakana akitharu shurubihi qaida ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó ń ṣe ọlọ́run bá ṣe mọ̀ mi orí ìjòkó ni o orí ìjòkó gbànábì yìí mú mi bal zajara ani shurubi qaima bí kò ṣe pé ó tiẹ̀ ṣe léwọ̀ kí n máa mú mi lórí ìdúró àdìsí yìí rinlẹ̀ kànábì sàlám tó náà àní ṣòrobí káàyìmá òṣèlè wọ̀ àwọn olùmọ̀ nígbà míì nínú àwọn tírà wọn Bukhari Muslim àwọn ashabul kutub asunan àwa sunan wọ́n máa sọ wọ́n nígbà míì wọ́n ní babul ashriba àbí kìtàbù àṣìríbá àbí kìtàbù àkílíwà àṣìríbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú jíjẹ àti mímu ibi tá a ti lọ anabi salawatullah wasalamu alayhi ó ṣe é léwọ̀ kí ẹ máa mú mi lórí ìdúró wọn ni wa shariba marratan qa'ima ṣùgbọ́n anabi náà ó mú mi lẹ́ẹ̀kan àwọn èèyàn rí lẹ́ẹ̀kan tó mú mi lórí ìdúró tọ́ bíbà yìí ni àwọn olùmọ̀ ti dára jù ànábì ṣe é léwọ̀ kí èèyàn má máa mú mi lórí ìdúró gbogbo ìgbà tó náà bá sì fẹ́ mú mi kì í mú mi lórí ìdúró lórí ìjókòó àmọ́ kan ṣẹlẹ̀ ó ọlọ́run ọba mú mi lórí ìdúró eléyìí ló fa ìdáradúró lọ́dọ̀ àwọn olùmímọ̀ pé à kí ló dé àbí nǹkan yìí àbí a lè sọ pé ó lẹ́tọ̀ọ́ ni irú àwọn agbami báyìí àwọn olùmọ̀ àwọn ni wọ́n ń dá sí i àwọn ni wọ́n ń dá sí i. faqila hadha naskhun linahyihi wọ́n ní eléyìí ó ti wà mansukh wọ́n lànà bí ṣe eléyìí tó tọ́ ṣùgbọ́n gbà tó ti jẹ́ pàdánù mú ó mú yìí ara àwọn apá kan nínú àwọn olùmọ̀ tí wọ́n ló ti wà mọ̀nsóòkù kí ni túmọ̀ rẹ̀ ìyẹn ni pé ìdájọ́ èyí òun ti parẹ́ òun náà ló ní àmọ́ mi lórí ìjòkó lórí ìdúró nígbà tá a ti rá nẹ́bì tó mú mi lẹ́ẹ̀kan lórí ìdúró yìí ó mi pé ìdájọ́ òun ti parẹ́ ara àwọn tó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ lórí o wàkílà bẹ́ẹ̀ fàálẹ̀ hù ìbáyánì jawazil amúrọ́yìn àwọn kan ní ó ṣe bẹ́ẹ̀ kéèyàn fi mọ̀ pé nígbà míì náà èèyàn lè ṣe bẹ́ẹ̀ èèyàn bá mú lórí ìdó èèyàn bá mú lórí ìjòkó méjèèjì ló tọ́ ọ̀rọ̀ táwọn apá kan sọ náà ni olùmọ̀ ìwá ní wọ̀lẹ́dì yẹ́bàárù fi àmì ìtọ́ hàn ẹ̀rí máa wọ ní nígbà bíi tàwọn wọn sọ pé dandan bó ṣe ń ní rárá èyí wallahu annaha waqi'atu 'ayn èyí tó ṣẹlẹ̀ sáà nábì yìí wọ́n ń pè ní waqi'atu 'ayn ẹ̀rí masala kan náà ní lọ́dọ̀ àwọn onímọ̀ lọ́dọ̀ àwọn ulamawu al-usul wa ulamawu al-fiqh tó máa pè nǹkan ní waqi'atu 'ayn ìyẹn ni pé nǹkan yìí ṣẹlẹ̀ sí ẹni tó ṣẹlẹ̀ sí ó kàn òun nìkan náà ló ní ṣe ìdájọ́ òun ní ṣe pẹ̀lú ẹ̀ wòrògbólóhùn yìí so gẹ́gẹ́ bí àwọn ọlọ́mọ kéwú a lè máa bá nínú tíra òun ni àlùwá adìyí mẹ́tàlá wá fi àtọ àì ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ó ní ṣe ó wà tẹkúlíà sí ẹni tó ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ bí hadithu tànàbí sàlám tó yọ̀ǹda fún ọ̀kan nú àwọn sàábẹ̀ rẹ̀ àbí pé kó pa jágá fìlmáì yánà tí ò ti wọlé yá tó ní ọ̀dà so òun dín ládàá níbi ọ̀dà ìwọ nìkan onílàdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n kà àtò àyìn tó pé ẹ̀ṣá ní so bàbá wa olùmọ̀ wa gbà yìí ní èyí tó ṣẹlẹ̀ yìí ó ní ṣe ó wà spẹsifíkì sànàbí nìkan eléyìí wọ́n tún máa ń pè ní alhususiyya ìyẹn ni pé ó ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ń ó sì ìdájọ́ rẹ̀ sì tàn síbẹ̀ ẹni tó sì ṣẹlẹ̀ sí òun nìkan náà ni ó láǹfààní ẹ̀ torí pé kí ni wọ́n ní àná àwọn kìátù àìní ṣẹ́rìbà fi há ká ìmọ̀lẹ́ òvir ní mumi tún ṣe ọlọ́run ọba mumi ó mumi pẹ̀lú rizin ìyẹn bí òvir ó ní kókó ntọ́fà kì í ṣe pé wọ́n yọ kan ṣàdédé mumi yẹn lórí ìlú ẹ̀ka tó ṣẹlẹ̀ yẹn náà ó ní nígbà tó ṣe pé necessity ló fà wasiyaqu al-qissa wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ìyẹn ni bó ṣe wá yẹdúlò àlè tí wọn bá tọ́ di ìbò ló ń ṣe ọlọ́run ọba ṣe mú mi kí ló fà á ìbò ló ti mú ìbò ló ṣe ṣẹlẹ̀ èèyàn mọ̀ pé necessity ló bí i. ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ fàyínàhó ata zamzam gbà tó ṣe tàwáfù tán ẹgbẹ́ kan di tómi zemzem wà ó wá mú mi zemzem. wàhún yẹ sàkúnà mìíràn omi zemzem bó ṣe rí jọ náà ẹnu ibi títí tí yóò ti mú náà lèyìn ti mú àwọn èèyàn ti wá bẹ̀rẹ̀ síbẹ̀ wọn kálukú ti mú mi láwọn tí wọ́n bá nábì ṣe tawaf tí wọ́n bá ṣe umura yẹn àbí kó jẹ́ hajjatul wada àwọn èèyàn ti bẹ̀rẹ̀ síbẹ̀ kò síbi tó fẹ́ bẹ̀rẹ̀ sí tó fẹ́ mú fa akhadha dal ó bá ní kí wọ́n gbé kí ní bóòlù nǹkan tí yóò fi mú mi ìgbà tí wọ́n á gbé fún so lórí ibi táwọn èèyàn ti kún náà ní kò rí tó fẹ́ ṣe lórí ìdó tó wá wà náà ni wàṣẹ́rí bá kọ́ ìmọ̀ ìtọ́fà tó fi mú mi lórí ìdó ni ẹ̀rí gẹ́gẹ́ bí olùmọ̀ wá ṣe sọ mọ́sálà yìí kọ́dà lómi sọ débi pé lẹ́yìn ibi tí ó ti mú mi zẹ́mzẹ́m nìkan tí wọn náà bá débi omi zẹ́mzẹ́m ó lè mú mi lórí ìdó ó tẹ̀jẹ́ pé èyí tó lékè òun náà ni pé tí necessity yẹn lè rí bòmíì tí ò ní ó ti gbẹ́ kò síbi tó lè bẹ̀rẹ̀ tó bá ní kò ń bẹ̀rẹ̀ kò tẹ̀ ó fún àbí dìkan àbáwọn èèyàn ti kún bẹ́ẹ̀ àbí gbogbo wọn tó sáfókún àwọn èèyàn orú mú gàǹgà ń kálukú wà lórí ìdò èèyàn wà rẹ nìkan fún yàn lónìí tó bá ní kò bẹ̀rẹ̀ síbẹ̀ wọ́n máa tíyàn wọ́n lè tíyàn rẹ ṣe léṣe necessity nù ṣùgbọ́n pilẹ̀ ni pé kéèyàn jókòó kó mu mi eléyìí ní ìlànà nábì alayhi salatu wassalam ó sì ṣe é léwọ̀ kéèyàn mu mi ní orí ìdúró tọ́ ìwọ̀nba tó kù yìí bóyá ká ó wá ní wàsàhíhù fi hadhihi al-mas'ala èyí tó lálàáfíà níbi àkórí yìí annahyu ani shurbi qa'ima ìwọ ni o kéèyàn mú mi lórí ìdúró èyí tó lékè èyí tó hànú wa jawazuhu li'udhri yamna'u min al-qu'ud àmọ́ tọ́ kéèyàn bá ní kéèyàn bá tó kọ́ndíṣàn ló mú yàn ṣe ẹ̀yìn má pẹ̀rẹ̀ kan wá ó jẹ́ pé ní mọ́ṣáláṣí nìsín wọ́n gbé omi síbẹ̀ mo ṣe wà káàkiri àwọn mọ́ṣáláṣí mi láyé inú ilé tẹ́ bá wọlé bẹ̀rẹ̀ yóò ti mú mi kì í ṣe ta mọ̀ ní omi especially ní maka ní madina àwọn mọ́ṣáláṣí mi náà mo gba wọn kúlà kalẹ̀ tọ́ ìyẹn wá wọlé lóòótọ́ lálùwàlà èyàn ò sì gbọ́dọ̀ jókòó nínú mọ́ṣáláṣí àfi kọ́kọ́ yàn náfìlà ògbẹ́ sì ń gbẹ́ ọ̀fẹ́ yẹn náà fìlà ọ̀fẹ́ mú mi èyí kò sì fẹ́ mú mi lórí ìgbó ẹ̀jẹ̀ tún pàkíyèsí kan bí báyìí ọ̀kan náà àwọn olùmọ̀gbà láyé nísìn al-allamah Abdul Muhsin al-Abbad alayhi rahmatullah su'ila yawman wọn ni tó fẹ́ mú mi tó fẹ́ tó mọ́sálásí ó fẹ́ mú mi wọn wá débi omi Zamzam masala tó wà nù kúlà ó sì gbẹ́sìn gbẹ́ ṣé kò yan náfìlà náà àbí kó rárá bẹ̀rẹ̀ kí ó ṣe pé bẹ́tà fọwọ́ ṣe rárá kò lẹ́tọ̀ọ́ bíbẹ̀rẹ̀ ń gán omi ìpò ti jòkó kó tó di pọ́ yan náfìlà nù tó bá lè ṣe sùúrù pọ́ yan náfìlà tó bá lè kó òun lè ṣe sùúrù tọ́ necessity ti dé kọ́ ìhà mú tí ó mú níwọ̀n àbáná lórí ìlú kọ́ yan náfìlà kọ́ ẹ̀ṣẹ̀ wà lọ mú yòókù àbí kó jẹ́ pé tọ́ ètò bá sì ti mú ti tó ibi tá a ti lọ òun ni pé wọ́jà wá zòwò lẹ́rọ̀ rẹ̀ tó bá ṣe pé reason tó jarantí ló jẹ́ kí èèyàn ó mú lórí ìdó eléyìí ó sì kankan tó ṣe pé yẹmunaru minel kọ̀ọ̀rù yóò kò ní fún ní opportunity àǹfààní àti jẹ́ kó jòkó wọ́bi hàdà bàbá wa ní fúnjẹ eléyìí tẹjimaru àwòtújimaru ahadithul bab ọ̀nà tá a fi lè jẹ́ kí ọ̀rọ̀ ànábì ò ṣe déédéé ara wa bí wọ́n sọ pé ànábì ṣe é léwọ̀ òun náà sì tún mú tí èèyàn bá yéèyàn ó ní báwọn olùmọ̀ ṣe márì àwọn ẹ̀rí yìí papọ̀ wallahu ta'ala ala wa alam ó kù ẹ̀fọn kékeré kan inshallah nu'ajjiluhu ila yawmi ghadin òun náà ni nínú àwọn àṣà rẹ̀ bí èèyàn bá wà lẹ́gbẹ̀ẹ́ ànábì kódà kó jẹ́ èèyàn ńláńlá èèyàn pàtàkì ànábì wa fẹ́ gbómi fún un tó bá wà lápá àlàáfíà apá ọ̀tún ní ti bẹ̀rẹ̀ àti rígìn tọ́fà àtẹ̀kọ́ àti bó ṣe jẹ́ páwọn sàádé ṣe jòwèrè kan mu àmúkú òjíṣẹ́ ńlá Muhammad torí àlùbáríkà ti ń bẹ níbi ikọ́ oúnjẹ ọlọ́run ó ṣe ṣe kí àlàyé máa tẹ̀síwájú lórí eléyìí bí idhnillahi ta'ala wallahu ta'ala ala wa alam allahumma inna nas'aluka hudak waj'al amalana fi ridak allahumma hdina wa saddidina wa waffiqna. اللهم رب جبرائيل وميكائيل ورب إسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين